وأصحابه وسلم تسليما كثيرا adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba tí ó dáwà sí tó kàwá yẹ mọ́ àwọn olóríire ó kàwá papọ̀ mọ́ àwọn ẹni tí ó yọ́nú sí mọ́ àwọn ẹni tó ń fún ní ìròdùnú wípé ẹ̀yin máa kú oríire o. Ikawa, tọ́rọ̀ tí rí bó ṣe rí láyé yìí àwọn olùgbàgbọ́ òdodo lọ́lọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ wà ló yẹ pé ọlọ́wọ́n bá ń fún ní ro nínú Al-Qur'ani pé qad aflaha al-mu'minun ìtókọ̀kù náà ní kákan jó olùgbàgbọ́ òdodo yẹn kò sẹ́kún lọ́rọ̀ olùgbàgbọ́ òdodo kò síbànújẹ́ lọ́rọ̀ ẹ̀ n tó lè máa kó olùgbàgbọ́ òdodo lẹ́kún náà nípáyà ọlọ́run kì í ṣe tó bọ́ láyé àbádáwò kan tó jáde láyé ló máa sọ ẹni tó ń bara jẹ́ tó wá wí wọ́n bí ni sínú ẹ̀kọ́ bí kìí ṣe páànú ọlọ́run ọba ni wọ́n fi ń náàfà náà ti rẹ́sì ilé ìṣe ẹ̀sì tí ò wọ́lẹ̀ ni ìtòtẹ̀ tó wá nípọn nínú ẹ̀ ní tó wá kẹ́ ní pẹ̀lú pé kíyàn ní àgbọ́yé ẹ̀sìn náà pẹ̀lú kíyàn máa ṣe lójú ọ̀nà bọ́lọ́n ìfà ńlá lè yẹn náà tún jẹ́ lọ́tọ̀ nínú pínyà kan jẹ́ mùsùlùmí adúpẹ́ fún ọlọ́run ọba náà tọrọlá rẹ̀ fún ànábà muhammad sallallahu alaihi wasallama bẹ́ẹ̀ náà ń ọlọ́run kó bá túbọ̀ ṣe àlékún rẹ̀ fún àwọn ọlọ́run ọba oríire tá a ṣe yìí kó wọ́n lápá àmọ́ lóríire adẹ̀dún lórí ẹ̀ púpọ̀ adẹ̀ appreciate ìkẹ́ adẹ̀ dúpẹ́ fọ́lọ́wọ́n bá tó ṣe fún wa kó má padà jẹ́ kó rí ibú kẹ́yìn orí rẹ̀ yìí fún wa akírawa lónìí pé a kú palẹ̀mọ́ palẹ̀mọ́ ọdún ilé tí ọlọ́wọ́n bá ṣe nílànà ìjọsìn kan fún àwa mùsùlùmí nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó kún kẹ́kẹ́ fún ẹ̀kọ́ ìmọ̀ àtòyé ẹ̀sìn tó kún kẹ́kẹ́ fún àánú ẹ̀sìn tó kún kẹ́kẹ́ fóríṣiríṣi dáadáa tí ò ṣe kàtán ẹ̀sìn tó pé nítorí pó dá wá látọ̀dọ̀ ọlọ́run ó wá bí kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé máa wá lára àwa tá ń ṣe àtẹ̀sìn wa gbọ́n tó bá ti dá náà bó ṣe máa ń sábà rí nìyẹn ẹni rí ọ̀tá rẹ̀ máa ń pọ̀ torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn Yorùbá náà ní ayé kò tọ́ ọlọ́wọ́n bá ọ̀dẹ̀ fẹ́rọ́ o náà ló fatẹ́sí wá fi rí bó ṣe rí yìí tógun fi pọ̀ lọ́tún lósìn tọ́tẹ̀ ọ̀tẹ̀ àti ọ̀tá tó fi pọ̀ káàkiri àdúpẹ́ fọ́lọ́wọ́n bá tó jẹ́ káwà wà nínú òjò lóríire náà táwọn àyá wa táwọn kan kóra pọ̀ sí àyàlbáríkà ilé tí wọ́n ti ń ṣiṣẹ́ ọlọ́wọ̀n bá lọ́wọ́ tí wọ́n ṣe ìkan nínú òkú ẹ̀sùn Islam tí ẹgbẹ́sùn Islam ẹ̀sùn kan tó kọ̀nẹ́ẹ̀tì ni pẹ̀lú gbogbo ohun tọ́lọ́wọ́n bá kọ̀nẹ́ẹ̀tì ẹ̀pọ̀ mọ́ ẹgbàgbà tá ṣe túnú àwẹ̀ lọ ẹ̀rí pó lọ́pọ̀ máa wẹ̀ lọ́pọ̀ mọ́ zakatul fitri gbogbo ẹ̀ lọ́pọ̀ mọ́ra wọn tọ́lọ́wọ́n bá kóríṣiríṣi àwọn ọjọ́sìn tó kójọ sínú ẹ̀ ẹ̀tù ọdún iléyà yìí náà ó náà ní ṣe pẹ̀lú iṣẹ́ hajj ẹ̀tù ní ṣe pẹ̀lú pé ká tún pẹran kìí kan ṣe ká kó sáṣọ gbogbo ẹ̀ lápapọ̀ wá ní ṣe pẹ̀lú pé signal látọ̀dọ̀ ọba tó dá wa táa fi ní àwọn ọjọ́ tà ń wò táa mọ̀ ìpé ọjọ́ báyìí lókù ta fẹ́ ilé náà tẹ̀ tí tó táyé tọ́ ọbọ̀ ẹ̀sìsìláàmù kìí ṣe tó ṣe tọwọ́bọ̀ tó bá sórí gbogbo nǹkan kodò láyé ẹ̀sìn ọlọ́ọ̀bọ̀ ṣe sórí ẹ̀ kodò tìrípàmì ètò kan ti wà nínú ẹ̀ tọ́lọ̀wọ́n bá ti fílẹ̀ bẹ́ẹ̀ ó wá kọ ẹni tó bá fẹ́ mọ̀ ọmọ ṣe ti ẹ̀ yamayama ṣùgbọ́n bọ́lọ̀ ṣe pápẹ́ẹ̀tì ẹ̀kalẹ̀ yìí kò ṣe sórí ẹ̀ kodò mọ́ adúpẹ́ fọ́lọ̀wọ́n mọ̀ lónìí náà ni pé pọ̀pọ̀ ṣinṣin ọdún bọ̀ ẹlẹ́ tí gbogbo wà nínú ẹ̀ tí gbogbo òlú náà ti ń rọ́ kẹ̀tíkẹ̀tí ẹran lọ́tún ẹran lósìn nínú ẹkọ́nọ́mì yìí àwọn èèyàn rà wọ́dà tó náà ẹrù ọlọ́run tí wọ́n tún rà fún yàn bó ṣe wọ́n tó náà lọ sí hajj àtúnrà ni ìyẹn náà ló fata níbi sallallahu alaihi fi jẹ́ ká mọ̀ wípé nígbà tó ń kọ́ àwọn sàhábà lẹ́kọ̀ọ́ nípa ìpalẹ̀mọ́ ọdún yìí ọdún kan bá wọn láyé báyìí ó wá sọ fún wọn pé ẹran iléyá yín tẹ́ pa kó má kọjá ọjọ́ kẹta o ìgbà tó dọdún tó tẹ̀lé àwọn wá láwọn náà wípé ṣé bí tún ni anábìnrin rárá sallallahu alaihi ọdún tó kọjá tó fi kó má kọjá ọjọ́ kẹta wáyé ó pọ̀ sọ́dọ̀ àwọn kan ó sáfẹ́rẹ́ lọ́dọ̀ àwọn kan àwọn tí ò rẹran tí ò láǹfààní àti rẹran pa pọ̀ ẹ̀yin tọ́lọ̀ wá ní kẹ rẹran pa òfin yẹn wá bẹ́yìn kẹ bá lè tètè hakú dọ́dọ̀ àwọn tí ò rẹran pa ẹwẹ́ wà islam ẹ̀bí islam ṣe dùn tó ọlọ́bà ni wọ́n

àwọn èèyàn lọ́wọ́ kẹfin pẹ́ ni yóò pẹ̀ràn wọn ò dáná lé wọn àmá gbọ́kìn kan máa dùn ilẹ̀ alẹ́kọ́ ọlọ́wọ́ bá ní ẹfún lẹ́ran ẹjẹ́ kẹran dọ́dọ̀ ẹfún jẹ nínú ìtẹ̀yìn pa wọlmọ̀tọ̀rọ̀ eléyẹ̀lẹ́ a ọdún yẹjọ́ kó kàn mí òun lánú sọ̀rọ̀ síta àtẹni tó lánú sọ nígbàtí fún pínpín dé àtẹni tí ò lánú sọ tàmọ̀ pó bùkátà sí ọlọ́ni ẹ wọn ẹwẹwà ìsìn tiwa ẹ wọn ẹyọkú dọ́dọ̀ wọn yìí nínú kùránì lónìí kábà lè fi mọ̀ wípé alẹ́sìn wàṣẹ́ kìí tíyàn máa kan òun ti gbòkè òkè ló wà rẹ́dì ìmáàtì islam wí ẹ̀sìn mí nígbàtí àwọn ọmọ fẹ́ máa dangrèdì islam ni lọ́dọ́pẹ́ kìí ṣẹgbẹ́ ẹnikẹ́ni kìí ṣẹgbẹ́ ẹ̀sìn kankan láyé ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́ni lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum ọlọ́ni kò sí tó ń fẹ́ fi ṣe ọba tó láyàtọ̀rún ní kò sí tó ń fẹ́ fà ẹran tá ń pa ìṣe ẹran rẹ̀ sábà ti pátán kì í ṣe pé ó wá níbi kọta fẹ́ lọ kó eh, orí ẹ̀ kó ẹsẹ̀ ẹ̀ kápá ẹ̀ rárá o wà láti máa ùhà alánikọ́dẹ̀ jẹ́ rẹ̀ fi ṣe ẹ̀rọ̀kọ́ alánikọ́tẹ̀ jẹ́lẹ̀ kò sí tó fẹ́fẹ́ jẹ́ rẹ̀ ṣe a ń bèèrè irun rẹ̀ kí ló wá dé tó fi ní ká pa ó tún sọ fún wa walakin yanaluhu taqwa minkum ọlọ́nípa ọlọ́run fẹ́ lò lára tó fi ní ká pẹ̀ràn ìpayọ ọlọ́run mo pàṣẹ fún tó rọ̀ mọ́ ẹran aléyá anábíwá ibrahim alayhi salatu wasalam tọ́láwọn bá miwò ọláwọn bá gbìdánwò ẹ̀ ó dẹ̀ yege bó ṣe ń gbìdánwò ní kálukú alọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́wọ́ ajá yege tọ́pọ̀lọpọ̀ ń kérora pé ọ̀dádá nǹkan yan ilẹ̀ dry ẹni tó kígbò sí ilẹ̀ dry pọ̀ lásìkò yìí jẹni tó ń sọ wípé alhamdulillah ọdún yìí ó sùn mí sí dáadáa ó kéré ẹ̀dẹ́ ilé iye orin gbẹgbẹ́ ẹni tún sọ bẹ́ẹ̀ kéré ara ọmọ ìyá pẹ́ lọ́dún tó kọjá dá màálù ni a ti di rọ̀mọ́ màálù rẹpẹtẹ ṣùgbọ́n lọ́dún kai gbogbo ẹ dry <laughs>

wọ́n ni mo rí lójú oorun pé mò ń pàwọ ọmọ yìí ó lálàá ní pòun rí bẹ́ẹ̀ aláwọn ànábẹ̀ ọlọ́run dẹ̀ rí bá ti la bẹ́ẹ̀ òdodo ni ń tán láyìn àfi kí wọ́n ṣe ilẹ̀ fi mọ́ ló fi di pó yá ń tọ́lọ́run bá sọ yìí àfi ká ṣe ọmọ náà dẹ̀ sọ pé tọ́ tó bá pín tọ́lọ́run sọ nìyẹn ni pé ọba tó fi mí tan ẹ́lọ rẹ tún kó pa mí tọ́ kò sí tí mo fẹ́ ṣe ọdẹ̀bí tó ti fẹ́ pa á lọ́lọ́wọ́ bá fàgbọ̀rọ̀ kò fún tó ní kí mọ́lá kò fà àgbòlé àníbà Ibrahim fi padà wá sọ́lọ́ fi ìpìlẹ̀ náà nìyẹn ọkàn gbọ́n gbẹ́ngbà tí wọ́n ń lọ ìdùnnú náà fi padà sílẹ̀ àti bàbá àtọmọ tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dún àti lọ́dún yìí tọ́kàn bá láwọn àsìkò kan ẹjá máa nírètí ìdùnnú ọlọ́run wá ní tó ń fẹ́ lò tó ń fi ní kápá ní títẹ̀ láṣẹ wọn ọlọ́run pípa òfin má pè mọ́ ní kẹ́ ṣe báyìí dẹ̀ ṣe ń tó fẹ́ ṣe fún alẹ́yìn ẹ̀rọ léyà tó ní kápá wa ò lè ká láwọn oore tó imagination wa torí ẹ̀tọ́lọ ń bá bò èmi láṣìírí tó bá bẹ̀ náà láṣìírí kì í ṣọba tó níwà látún máa ń ṣàwọn sí o àwọn o tún bá dé bí ẹni tó fún ẹ ní nǹkan tó ń ṣàwọn sí i ṣọmọ kékeré ní ká pè ẹni àbágbà ló ń dẹ̀ láàmú ọmọ tẹ ẹyọ owó lápòtẹ́ ra bisikíti fún tẹwàá tún bá já tẹwàá náà sí pé kó fún yín ló bá tún yarí ẹtún fagírí yọ̀kan nínú ó tún bínú dánù

ṣùgbọ́n àwọn àgbò tó ti pọ́dún kan wà á sì rí tó mọ́ ní 150,000 naira kọ́dọ̀ lè wà fortunate kò rí tí ò tó bẹ̀ ó ti pọ́dún kan ṣe kẹ̀ẹ̀sì kẹ jẹ́ kẹ ti tẹ̀ láṣẹ ọlọ́run ọlọ́run tó ń fẹ́ lónìyàn àbí kẹ́ méje kẹ́ẹ̀dì rọ̀mọ́ra yín kẹwàá pa màálù naira lọ ẹ̀rí màálù tó ti pọ́dún méjì tó wọ́n

ọlọ́run nípa ọlọ́run ló ń fẹ́ lò lọ́dọ̀ wa tó ń fi ní ká pẹ̀rán ẹwà gbọ́n tọ́lọ̀ tó wá sọ ó ní kadhalika sakhkharaha lakum litukabbiru Allaha ala ma hadakum wa bashshiril muhsinin ọlọ́run nípa òun ṣe mọ́ọ́mọ́ ọ̀rọ̀ wọn fún wa ní o òun rọ àwọn ẹran ẹ fún wa ká máa rí wọn pa ní o àwọn ẹran tán súnmọ́lẹ̀ káàkiri orí ìsò lónìí kí màálù mẹ́wàá lásán já gbogbo ọjà yẹn dàrú gbogbo àdú kódà ẹni tẹ́ẹ̀mí ẹ máa lọ sí tẹ́sàrà gbọ́ ní kálukún sàsọ́là fẹ́mi ara rẹ̀ pé

ẹ wà lè gbé àgbò lásán ẹnìkan tó jájí àgbò mú tágbò bá járí mẹ́yàn kan sí lọ́wọ́ apẹ́ ò lè ká mọ́ awọ ẹ̀lẹ̀ tuurutu a ń bèèrè màálù èrò egungun tó wà lára wọn tí kì bá ṣe pọ́ lọ́wọ́ rọ̀wọ́ fún wa wallahi ọlọ́wọ́ rọ̀wọ́ fún wa lakum Allahu akbar ó wá nídìí tó ń fi rọ̀wọ́ fún wa ni pé lìtùkàbírò lọ́ha aláàmà hadakum kẹlẹ̀ máa fi gbé tító bí fọ́lọ́run lórí pó kẹyìn ó fẹ̀yìn mọ̀nà kẹ máa fi mọ bọ́lọ́run ṣe dá oríṣiríṣi nǹkan ìjàlọ lásán tọ́lọ́run bá dẹ́ sí ní la ilaha illallah èyàn á rò pé nǹkan mí ló ṣẹlẹ̀ sí yàn ni kọ́nà kọjá pé yọ méjì péré tó wọ́nù ṣòkòtò lọ sí àyè tí

kámọ́ máa rí kí ní ẹbí bá jẹ́ pé ẹ̀hẹ́n àbó ṣe yẹ kó rí náà nìyẹn kí n ṣe bó ṣe yẹ kó rí o bó ṣe wọn ọlọ́run kó rí ni o bọ́lọ́n ṣe fẹ́ kó rí ni o níparí nínú àyà yìí ọlọ́run wa ni wa bashiril muhsinin ẹ fún gbogbo àwọn muhsinin ní ròdùnú àwọn wo ni muhsinun tọ́lọ́ ni wa bashiril muhsinin ẹ fún gbogbo àwọn muhsinin yìí ẹ fún wọn ní ròdùnú àwọn ni tí wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run tabawo ta'arifu ihsan ilé tí a fọwọ́jì muhammad bin abdullah sallallahu alaihi wasallam tó ṣe fún jibril alaihi salatu wasalam o ni an ta'abuda allaha ka annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak in ta ń pè ní ihsan a jẹ́ pé almuhsin huwa alladhi ya'budu allaha ka annahu yarahu wọlẹ́ni tí ń sin ọlọ́run ọba bí ìgbà tó ń rí ẹni tó ń jọ́sìn fọ́lọ́run tó ń pa òfin Ọlọ́run bá mọ́ ní kọ̀rọ̀ ní gbangba nínú ilé ọkọ rẹ̀ ó pòfin Ọlọ́run bá mọ́ kì í ṣe fún oúnwò ojú wíńdò lọ́ọ̀kan kó ṣọ́kọ̀ tí máa bọ̀ ṣọ́kọ̀ tí máa bọ̀ tó fi hùwà bàjẹ́ ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jáde eléyìí kì í ṣe muhsina ṣe muhsin ṣe tó ń fìyà jẹ tó ń fara ní tó ń febi pa tó rọlé pẹ̀lú gbogbogbà tó lù bí bára àbí tó ṣe àmà ẹníṣẹ́kúṣe ọlọ́nkẹ́ ṣùgbọ́n fara ní àwọn ọmọ àbí tó ń ṣe àìdá táwọn èèyàn láwọn tó yẹ kó ṣe dáadáa sí tó wá ń ṣojú ayé tó wá ń pìrìsẹ́ntà ara rẹ̀ bẹ́ẹ̀ ní rí ẹ̀rẹ́ yóò kìí ṣe Muhsin ọlọ́wọ́n bá ń ṣàlàyé tani Muhsin nínú àdíta náà bí sọ̀rọ̀ sára fi sọ fún Jibril yìí alayhi salatu òun ni kó máa sin ọlọ́run torí pé jọsìn gbogbo tá ń ṣe yìí ọdún àwọn mùsùlùmí ọdún wa ẹ̀sìn ní ọ ẹ̀sìn lọ́dún ti wá ọ ìtafẹ́ ṣe ní ẹ̀sìn ní ọ kó máa ṣe bí ìgbà tó ń rí ọlọ́run ọba ló fi gbọ́dọ̀ pa òfin ọlọ́run ọba mọ́ nínú gbogbo tó fẹ́ ṣe fa in lam fa innahu yarak tó bá ti ẹ̀kún kó jásí pé kò rọrùn fẹ́nikẹ́ni nínú wa láti rí ọlọ́run ọba láyé gẹ́gẹ́ bí ètò ọlọ́run ọba àdéhùn alayhi salatu wassalam àjẹ́sí pé àwa tá kìí ṣànábí ọlọ́run náà lè rí láyé la tudrikul absar wa huwa yudrikul absar ojú kò lè rọ́lọ́run ọba láyé ṣùgbọ́n òun rí gbogbo wa rí kété ma wá sí gbogbo tó ń ṣe ní kọ̀rọ̀ àti ní gbangba tí ò bá rọrùn fẹ́ láti rí ma mọ̀ pé rí ẹ̀ ẹni tó ma wá gbalada kó pẹran ọdún ó náwó ọdún ó ṣèjọsìn ọdún tọ́lọ̀ ń fún ní ròdùnú bí o lè ń tí gbogbo àwọn òròyìn ta kálẹ̀ wà lára ẹ̀yin obìnrin wa ìmọ̀ra ọdún pàtàkì ṣùgbọ́n ẹ má o ìmọ̀ra ọdún pàtàkì kò sí tó burú kẹlẹ́ lálẹ́ sára kẹlẹ́ sọ́wọ́ kẹlẹ́ sórí kiri kàrà kẹfẹ́ kẹṣọ sára yín ṣùgbọ́n má fi wọn ọkùnrin yìí o lẹ́yìn ọkọ yín tó lẹ́tọ̀ọ́ sí àti láàárín àwọn obìnrin ẹgbẹ́ yìí o tí ma wọ nìkọ́ omi kọ̀pù lọ sí mọ̀sọ́lá ta ló fẹ́ fẹ̀ṣọ́ yìí hàn olóńfẹ́wẹ́ àtíráta àwọn ọkùnrin káàkiri ọ̀sọ́rẹ̀ ẹni fìtínà mọ̀sọ́lá bẹ̀ náà ni wọ́n ti ń pòpòsẹ̀ náà ti ń tóòsẹ̀ náà ti ń musẹ̀ lórí ọkùnrin ilé pè ọkùn tó tó dé jíjẹ lómi tó ti pè ẹ́ ó lọ ṣíjọ́ sí ọ ó tẹ̀wá wọ nìkọ́ọ̀bù náà àbó ti wọ nìkọ́ọ̀bù kí ló sún obìnrin mùsùlùmí débi à ń lẹ́run ojú ó ní ṣe bí fún ọdún nìkan náà ni ẹ̀ṣọ́ ọdún ni kí ló sàn ẹ̀rẹ́ bí fún òun fi ṣe káná àwọn kankan wà haram ní fáwà tó pé ẹ̀sìn ti wá lófin ẹ̀sìn wá lófin àwọn náà ká ma ọ̀pọ̀ àwọn akéré ọmọ kéékèèké ni wọ́n ká máa lọ gẹnu gẹkúgẹ sórí wọn haram ni ọ táwọn ọmọ yóò báyìí ti di mukallaf àwọn òbí ta ṣe fún wọn ẹ̀sìn ó ti dọ̀nà lórí títí wá nínú pà ń tọmọ nítọkútọ tí a máa jẹyà lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀lẹ́lẹ́ yẹn tẹ̀tẹ̀rí tí ó bá ti sákọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn àkọọ́lẹ̀ ti wà fún bí ẹ̀ ṣe الدال على الخير كفاعله وكذلك الدل على الشر كفاعله ẹni tó tọ́ni sọ́nà dáadáa ṣíṣe ọ̀nà àgbàládá ẹni tó dẹ̀ darí ẹni lọ síjà ìdá ọ̀nà nẹ́tọ̀ síjà ọlọ́run kọ́nà máa ṣe wálé

má gbówó èlé fi ránran léyà ó wá ní ṣe bóhùn fẹ́ fi sílọ́ òun ni ẹdé ní àfá yìí kò yé pẹ̀lú bá ṣe ń sọ́nà wípé la yukallifu Allahu nafsan illa wus'aha ń tápẹ́ bá ká ní ó ṣe ètò ọlọ́run bá ní ọ̀rọ̀ ẹ̀ níyẹn so gbogbo eléyìí náà ohun ni o yọ lọ́dún yìí ẹja dúpẹ́ fọ́lọ́run pé kò bá wa nídùbúlẹ̀ àárẹ̀ ẹ má jẹ́ abanújẹ́sẹ̀ ní tọ́lọ̀mbá ní kílé tí wọ́n máa rẹ gbẹ́gbẹ́n lásìkò ọdún káfìdùnú hàn sí wọn káwọn náà má dẹ̀ fi sábá ní lọ́dọ̀ tí wọ́n náà pẹ́ẹ̀sẹ̀ ẹlòmíì kádẹ̀wọ́ sábá ní nínú aṣọ tàbárúwọ́ra tuntun àwọn bàbá ní aṣọ ìṣíkí ìṣàṣọ ẹ̀wọ̀n káwọ̀ ìtàbá ní kásìdì ní mọ̀sọ́lá tàbá ti débẹ̀ ká jókòó à àti mọ́sílù ìta tí ń kírun àwọn ojoojúmọ́ wa táà ń kí lọ́wọ́lọ́wọ́ báyìí náà tàbẹ́ kí náà nú ẹ̀ ó ní pé tàbá ti wọ́ bí a máa ṣe nọ́fílà tàhíjásìl masjid nọ́fílà rákà méjì tá ń pè ní tàhíjásìl masjid ká tó jókòó ṣùgbọ́n tàbá dé mùsọ́lá a ni kò sí nọ́fílà kan síwájú nọ́fílà ti rìn ìdìtàfẹ́ lọ kí ẹ̀kọ́ tó dẹ̀ wà ń bẹ̀ náà ti ní wípé tí màmú

ṣùgbọ́n kó tó bá ti sọ́látòlẹ̀ àìdáì wọ́n lè bá ní tú torí pé gbà láàyè o lè sọ̀rọ̀ wà ní ilé yẹn dandan pàápàá kọ́ ni pé kò dúró tó bá ti kírun ti nírun ṣùgbọ́n tó dọ́gba jù tó dáa jù pé kí wọ́n náà dúró gbọ́ torí tí wa kádẹ̀ mọ́ntà ń ṣe kádẹ̀ wa nínú kájọ ẹbí wa nínú kájẹ̀ má gbàgbé pé tààbá láǹfààní àti pẹranjọ ọdún a sì lè pẹran ní ọjọ́ mẹ́ta gbáko yàtọ̀ sọ́jọ́ ọdún ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún a nígbà láyé láti pẹran dì kóòrùn tó wọ̀ ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún tó sí pé yàmùlẹ̀ àdìbẹ́ lọ́dún lọ́dún yìí a sì lè ní yàmùlẹ̀ jẹ́ tàbá ti pánijọ́ àlàrúbá a sì lè pánjọ́ àlàmísì a lè pánijọ́ jùmọ̀ àjọ mẹ́jọ a sì lè pá ẹran níjọ́ sátidé ọjọ́ mẹ́sàn ìgbà aláyè tó wà nílẹ̀ fún àmùsùmí rẹ̀ ẹ jẹ́ ká mójútó kádẹ̀ má gbàgbé láti máa ṣe àwọn àtikáruwa nípa rẹ́fútẹ̀ ní sọ́mùyọ́ mọ̀ àrùfà àbí ọjọ́ àrùfà gbogbo àmùsùlùmí tíyàn bá kòdákọ̀lẹ̀ yẹn bá ní débi pínyàn wá ní gbà ní yọ mọ̀ àrọ̀fà lọ́jọ́ àrọ̀fà ọjọ́ ọdún kọlá ọjọ́ àjúà ni o ọjọ́ tí yàn máa ń kó àlámọ̀rí èèyàn lọ sọ́dọ̀ ọlọ́run mo tún dé ṣàdúkọ́ àánú ẹ fún mi ṣẹlẹ̀ fún mi ṣẹlẹ̀ fún mi ṣẹlẹ̀ fún mi tó máa tọrọ àti kó sọ́wọ́ àwọn báńdìtì ò fẹ́jẹ́ kọ́kàn balẹ̀ mọ́ wọ́n ti rárí wọlé sílẹ̀ Yorùbá àti ń gbúrò wọn kákàkiri ibi táàrò kan wọ́n ti ṣàn kúrò mi táàrò kan wà tẹ́lẹ̀ ẹja kún fún àdúà ẹja kún fún àdúà ó dàbí ìgbà tápà àjọba ọ̀fẹ́ tí ìka wọn tàbí sọ pápá àjọba wọn mọ́ bí ìgbà tá ń downgrade government wa ni ṣùgbọ́n dàbí ìgbà tápà wọn ò ká wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹjá fàdúà káfi ti ọ̀rọ̀ wọn lọ́sọ́dọ̀ ọlọ́run kó mọ́ bó ṣe fẹ́ bá yanjú wọn torí pé afẹ́ pẹ̀rọ afẹ́ ṣọdún afẹ́ ìrìn àjò afẹ́ ṣílẹ̀ afẹ́ ṣe tọ̀hún tí ìlú bá fararọ pẹ̀lú àwọn ajínigbé àwọn apani yìí gbogbo tí wọ́n bá dá níná gbogbo tí wọ́n bá gbé ní wa ṣàwátì kada má gbàgbé láti tọrọ àdúrà lórí àlékún imani abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kó sha le ṣàlékún ìgbàgbọ́ wa kó sha ṣàlékún dáadáa tayé àti alkiyama fún wa kó sha ṣe alamar jana kuma sha wani ọmọ náà allahumma a'izza al-islam wal muslimin وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا نصر في كل مكان وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا ومن للصلاة يرحمكم الرحمن